بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ولي ربه سماء من الناس ما ولاهم عن نفسي ونفسي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى أهله وصحبه وسلم تسليما كثيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo, ọba tó sọ al kalẹ̀ fún wa Muhammad sallallahu sallam. wàlámú yẹ̀jẹ̀ aláwo ìwàjá kùránì yìí ìwé kan tó dúró tán orí àlùkùránì wà ń bẹ̀ láàárọ̀ lọ́sàn-án nírọ̀lẹ́ àti lálẹ́ ní gbogbo ìgbà àlùkùránì yìí tí ìlú zikiru máa ń kọ́ bí làkún àwọn tó ti ṣáájú wa lọ tọ́gá dá sí pé àbá sì mọ̀ nǹkan kan nípa àwọn kùránì ló jẹ́ àmọ̀ bó làwọn ọba fi mọ̀ pé ànábì ọlọ́run kàfi lo àsìkò kọjá tí ń jẹ́ nọ́ọ̀hù àlẹ́ ìsọ́lá tó ọ̀sálà bó láti mọ̀ bá dámọ̀ sí wálé ayé rí bó láṣe mọ̀ pé Khalilullah Ibrahimu ànábì ọlọ́run ni bóòrò láti mọ̀ pé nàbí yóò lọ Sulaiman wà Dawud aleyhi salam bàbá àtọ́mọ́ táwọn kiri ó máa ń pè wọ́n ní kéńdì àwọn mìíràn ọgbà fánàbí ọlọ́run ni wọ́n ọba adáfíjì ọba solomoni àwọn dẹ̀ ń sọ wípé ànábí ọlọ́run ni wọ́n wọ́n tó jẹ́ ọba sórí àwọn ànábí ọlọ́run yẹn a ti sọ yẹn lọ́sẹ̀ tó kọjá ó ń bẹ nínú wọn tó jẹ́ pé ànábí ọlọ́run ọba tó ni wọ́n ó dẹ̀ bẹ́ẹ̀nu wọn ànábì ọlọ́run tó jẹ́ orúkọ jẹ́ pé olùsílẹ̀. ìsìnkú ẹgbẹ́ sọ fún wa ni pé òpin pé èèyàn jẹ́ ni ọlọ́run òpin pé èèyàn jẹ́ ni ọlọ́run òun ni lòun wà ìwọ ò lè dànù bí bàbá yìí èmi náà ò lè dànù bí. tí rọ̀mọ̀dọ́n bá tó parí tó ọ̀jẹun mọ́ ọba ń gbà rẹ̀ lódìdí ọdún kan ọ̀ọ́ bá jẹun mọ́ láyé rẹ̀ tó òfin kúkú ò lè dànù bí ọlọ́run àáfà òwò ìwòkú wọn ọ̀sọ̀sọ́kùsọ wọn ọ̀jẹ́ àràmù wọn mọ́sálásí lọ́kẹ̀ ń sùn sí ó sẹ́lọ̀ kankan ó lè dànà bí ọlọ́run inú fàtẹ́nìkan bẹ́ẹ̀ lè kílèmù olùbúwà gbogbo àwọn tó pẹ́ra wọn lánàá bí ọlọ́run ọ̀rọ̀ wọn dojúrú kẹ́yìn ní bíi Gulam Ahmed èyí tó kú sí tọ́lẹ́ẹ̀tì tọ́jẹ́ pé sábà ń gá ló kú sí ilé ẹ̀gbin àwọn ànábì ọlọ́run wò sí ikú sílẹ̀ ẹgbẹ́ torí bí àwọn ànábì ọlọ́run bá kú sí ibẹ̀ ni wọ́n máa ń ṣe kí ni ibẹ̀ ni wọ́n máa ń ṣe wọ́n sí is it not absurd kẹwàá sin ànábì ọlọ́run sínú sálángá gbogbo àwọn tó pẹ̀lú àwọn lábẹ́bí ọlọ́run bíi mọ̀sáìlà lọ́tún lè kàbdáàb wọ́n kú sófò wọ́n kú dànù wọ́n kúra rè òpin ìjẹ́ ni ọlọ́run òun ni lùbú wà ṣùgbọ́n báwa bá sọ pé èèyàn ni wá àwa jẹ́ ni ọlọ́run òpin jíjẹ́ ni ọlọ́run nìkan ọ̀jẹ́ mọ́ sínú ọ̀jẹ́ ni eré parí nìyẹn gẹ́gẹ́ bó ṣe wà nínú hadithi àrùbáyínà náà wíyá hadithi jìbìrìlù hadithi kíni jì láàrin jìbìrìlù lọ́jọ́ jìbìrìlù jì ń kẹsàn-án jì kí ó ṣe jù dọ́rọ̀ jù àfáàjù kò yẹjú ti hadithu jìbìrì òun ló jẹ́ àmọ̀ pé mọ̀rọ́tìbù di mẹ́ta ní ìpele stages of spiritual development ní pé èèyàn fẹ́ jẹ́ ẹni ọlọ́run parí èèyàn fẹ́ jẹ́ ẹni ọlọ́run òdodo stage àkọ́kọ́ ni kéèyàn jẹ́ mùsùlùmí olùṣeré kéèyàn jẹ́ kíni mùsùlùmù mùsùlùmí gbogbo abájọ àìkíni wá náhánú mùsùlùmù èyí ò nípò tó kéré jù tí ìsìláàmù rẹ bá wá nípa ọwá ń kírun ọ̀hún gbáwẹ̀ sọ̀rọ̀ òpó ìsìláàmù mélòó ni márùn ni ọwá ń rí àwọn òpó yẹn ṣe bó o ọlọ́run tó ní kó olówó pẹ̀lú òde lọ ájì àbó òde ájì lọ sọ̀tún nínú òpó Islam méjì bẹ́ẹ̀ kìí ṣe èpè gbogbo ayé tí ò lè ṣe mẹ́ta ń bẹ̀ ọ̀ràn yẹn ní ṣe méjì ìkan nínú mẹ́ta ọ̀ràn yẹn náà ni ṣùgbọ́n lọ́wọ́ tó yọ àwọn kan kú ò pásọ̀ bá mi lọ àyè ìmọ̀ràn òbí láà. ká ní ìgbàgbọ́ òdodo sọ́nà ká ní ìgbàgbọ́ òdodo sí ọlọ́run olówó olówó onímọ̀ onímọ̀ olálàáfíà ní kó onígbàgbọ́ òdodo sọ́nà kọ́ gbàgbé kúlúhu wà lọ́wọ́ ìjọba tó kílẹ̀ àbí òkílẹ̀ ọ̀rẹ́ yẹn ni yóò ìwọ ọlọ́run nígbà tẹ́bí wá ń pa tí ìrí nǹkan kí wá ìtọ́jẹ́ kí n gbà pé èso ọ̀kan ṣoṣo nù èyí ó jí àlọ́dọ́ lọ wà láì òsì poverty kò kí ń ṣe excuse kéèyàn fi mọ́gbà kan kan oṣù lọ́lọ́ àáfà sórí àbíòye poverty fẹ̀ kìí ṣe kí ni o kò kí ń ṣe excuse láti mọ́gbà kan kan oṣù lọ́lọ́ ara mi ọ̀yá ni lọ́jẹ́ kí wọ́n sọ ní gẹ́gẹ́ pé mi lọ́ọ̀dọ̀ àwọn irúmọlẹ̀ tẹ́bá ti gbomi ayé lé mi lórí nílé lálàáfíà gbogbo ọlọ́run ara mi tí ọ̀dà mi kì ṣe tù ọ̀rọ̀ yẹn ni kéèyàn kápá kan oṣù lọ́lọ́ ara tó fi jẹ́ mùsùlùmí lọ. ọ̀rọ̀ yẹn ni kéèyàn máa kírun àtà ẹni ọ̀yà kọ̀ àbí àwọ̀ tí ìjókòó ọba rọrùn fẹ̀gbẹ́ rẹ̀ tù so clear bí o clear àìlówó lọ́wọ́ ara àmì ọ̀yà ló lè mọ́ tí èyí ó di àlọ́dọ́ ọlọ́run ẹni tó lè mọ́ tí òun làwọn sábà bí ti sọ ọmọ kékeré tí ìbàlágà áta yàtàlì wọ́n ti gbé kékeré sókè kò ní jìyà tó bí àbí òyìn ara ẹ̀ ní àlìmọ̀jì lóònù àtàrí ẹ̀ fi hàn ẹni tí nǹkan ti fọwọ́ ba ọpọlọ ẹ̀ táwa máa ń pè ní ẹni tí ò ní láàká ìmọ̀ ọlọ́run abẹ́ọ́ wọ́n jẹ́ nǹkan oṣù ọpọlọ wa gbogbo àwọn tí nǹkan ti lọ́pọlọ báyìí tí láàfíà tó dájú pé wọ́n ń kó gbogbo àwọn ní àwọn àpapọ̀ àwọn àwọn tó pé wọ́n ní àwọn wise insane people wẹ̀rẹ̀ ni wọ́n ṣùgbọ́n tí a kìtà máa ń sọ̀rọ̀ sí ara ah, tó lè máa bu jíjẹ ní ìsìn o <laughs> kọ́mọ̀ fẹ́ ìjọba ìjọba ìjọba á ìwọ o sì gbó jíìpù o sì kírun tí wọ́n ṣe ọ̀nà jíìpù tó ọba kú aláì máa kírun ibi kó o kírun ló ti so ire àsìkò tó sọ̀rọ̀ orí yóò ṣe kíni o yọ wàlẹ̀ kí la máa pè wọ́n òkọ̀láwú àlùmọ̀jà ni. àwọn wèrè tó máa ń sọ̀rọ̀ ọpọlọ ń gbà so lẹ́sẹ̀ ló jẹ́ pé wèrè ní lóòótọ́ ṣùgbọ́n máa ń sọ̀rọ̀ o o sábà ní sọ́ọ̀bù àmì kan jọ́ wàbá níbi ìtọ́ọ̀bù ndị náà bá yé jẹ́ ìtọ́ọ̀bù kèékú sẹ́yìn nìkan lẹ́yìn máa jẹ́ ìtọ́ọ̀bù nígbà yẹn bá wà lùjẹ̀ sọ kàtàkàtà gbà mí náà sọ kàtàkàtà èmi náà sọ kàtàkàtà ń jọ́ mi

tó clear bí a clear sẹ́ẹ̀ bá ti pé báyìí sí mẹ́ta méjì gan la pè sí tọ́lá dìtì kan lọ́dá nígbà tó fẹ́ dákọ̀ àwọn òkú ìsìlámù tó mẹ́ta mẹ́ta ló dákọ̀ kò dákọ̀ sàká àti hajj kí ló fà àti hajj kìí èpè àwọn tí ó rí ṣe mùsùlùmí wọn ní wọ ìdájì àfa sùn sọ̀rọ̀ ó ń láyé àwọn nígbà táwọn ẹni eré wọ́n yọ sàkà kò sẹ́ni tí ó gba sàkà ìlú dájọ́ náà bí ìlú ṣe dáa tó ń jọ́ náà náà ìtumọ̀ ẹ̀ ni pé people are living comfortably wọ́n yọ sàkà wọn ò rẹ́ni yọ sàkà fún. bó ti jẹ́ kó wọ́n ìsàkà bẹ̀rẹ̀ ìsàkà fún òun náà wọ́n ṣe lè pè gbogbo wọn náà kọ́ ló lówó ẹni tí òsì lọ́ọ́ àjì náà wà nù wọn ṣùgbọ́n ayé rọrùn wọn bá tó fi bẹ́ẹ̀ gbogbo wọn náà kọ́ náà lọ ájì gbogbo wọn náà kọ́ náà yọ sàkà ṣùgbọ́n tí kọjú wá ìṣe ìwà rè àwọn tí ń darí ayé àwọn tí ọ̀bẹ̀rù ọlọ́run kì í sọ̀rọ̀ nàìjíríà là ń sọ̀rọ̀ ayé ìlú kankan tó dáa ju ìlú ní nàìjíríà ti wà yìí tá a bá kó mùsùlùmí jọ àwọn fáfẹ́ fi ọ̀rọ̀ àwàdà ọ̀rọ̀ tó tó pààyàn lẹ́kọ́ wọn bàyé jẹ́ wọn ìdarí tọ́lọ́run ṣe mùsùlùmí tọ́jẹ́ kó ti lọ hájì tó fi rí ìgbàkáyọ ọmọ ayé wọn mẹ́jọ sọlẹ̀ haúsá bóyá àwọn tó máa ṣe bísínẹ́sì jí wa lórí kí n sọlẹ̀ yorùbá mùsùlùmí tó ti ráyè ṣe orígun méjì ìsàká àti ájì ní tọ́rọ̀ sí ni wọn bọ́ twenty percent tẹ bá kó mùsùlùmí mẹ́wàá jọ méjì òfin lọ ájì tẹ bá lè tó ti lọ ájì kì í máa yọ sàkà tẹ bá lè tó ti yọ sàkà kì í máa lọ kí ni o ájì less than twenty percent ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ti ẹ̀rí kọ́ lọ́wọ́ máa bu àwọn àfà àwọn àfà alùsùn náà kọ́ máa bu aláàtì mi àfà tàbádà ni àwọn sisters àwọn humus ọlọ́tí lọ mọ́kà ní oní tẹ́bá rí mu hundred pé orí méjì tí ó ti lọ ájì àlàájá ó sì rá àwọn ìyá ọlọ́tí àwọn ìyá afẹ́wó àwọn ti lọ ájì olóṣèlú kan ti rá wọn lọ àwọn àlè wọ́n ṣe kí ni wọ́n ti rá wọn lọ. wọ́n tọ́jú àfà àṣùnà náà tó lọ́n wọ́n bá lẹ́lẹ́ àméjì mẹ́ta ẹ kó wọn lọ wà láì ṣèlọ́dà tó ẹ̀yin òsèré àjọ afẹ́kílẹ̀ lọ ṣe ìbáradà kẹ́ni oṣù náà náà máa lọ ájì àwọn afẹ́wọ́ àwọn ọlọ́tí àwọn abóra wọ́n lọ ájì lóde so ájì àti sàkà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni òdìdí ṣe ọlọ́run àbẹ̀wò bí ajẹ́ kan lóye tó lè ṣe ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ rẹ̀ o adúpẹ́ lórí eléyìí so ìyẹn ó lè pé òkú ìsìláàmù méjì ẹ bá lówó lọ́wọ́ kan àbẹ́ ń tọ́lá ìyẹn mọ́ lówó lọ́kọ́ rẹ̀ kí wọ́n ha ṣùgbọ́n wọ́n ìbáyọ̀ yọ sàkà pé ọ́n ah! ìṣàwọn ọ̀sẹ̀ tí wọ́n ṣe tọ́lọ́ ń pè ó sì fi bá yíyọ sàkà ó lè yọ sàkà torí pọ́lọ̀ ọ̀kà la bọ̀ ní kíni o ọrùn ṣùgbọ́n olè rẹ̀ lọ hajj lábẹ́ sọ fáwọn tọ́lọ́ ń bá àti ẹ̀ máa lọ sí mọ́tà kálọ̀ náà sí àt àwọn ẹni ọlọ́run tá máa dún ní àwọn ẹni ọlọ́run ha tí wọ́n ń kírun dáadáa àwọn olówó kan ṣe bẹ́ẹ̀ káwà náà wọ́n wọ́n rán àwọn ọ̀dọ́ tó ń fẹ̀sìn àwọn ni wọ́n rán lọ sí hajj gbogbo àwọn olówó tó ń ṣe ọlọ́mọ bá dìbò wọn láti rí àwọn tó wípé àwọn tí ní ọlọ́run àwọn ọlọ́run bá ní fáwọn náà lágbo ilé ẹ̀sìn káàdì máa ráwọn mùsùlùmí òdodo lọ. ilé ẹ̀sìn fẹ́ẹ́ gbà wá dé sáúdì gbogbo sẹ́tọ̀ yẹ kó ti kò ní ṣe yọ̀mọ̀ ọ̀rọ̀ yìí mọ́kà yọ̀mọ̀ ya fọ́tò káàkiri. ẹ̀yin olówó àwọn ẹni ọlọ́run yẹn máa rán lọ hajj. ìyẹn ò lè jábọ́dá bá wọn kọ́ pọ̀ ní mùsùlùmí wọ́n lè rí kí mo ṣe o pílà yóò kù sàkà. ẹni ọlọ́run bá ní kó wò lọ́wọ́ sàkà kó tó kù yọ ẹni tí ọba yọ ọlọ́run sàkà o rọ̀mọ̀bọ́n làwà yìí o bí ọ̀bà yé yín ẹ máa pe nọ́mbà wa bá a máa fi ìta ṣé ẹ bá pe nọ́mbà wa zero eight zero five two six one five three zero eight àwọn sàlàyé bá fi ń yọ níwà bá táwa náà mọ́ aláwọ̀ fẹ́ pé wọ́n ti yọ tiwọn lọ́dún yìí ẹ̀yin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ sí ẹ̀yin bẹ́ẹ̀ yọ àwọn mùsùlùmí tó nídìí ẹ̀ ti pọ̀ káwọn aṣáwọn káwọn yọ bàbá kọ̀dà rárá kọ̀dà yóò du alájọ gbòmìnira òkè yá mọ́ sẹ́wárí ìrún ìmẹ́rin ààwẹ̀ lẹ́bẹ̀ẹ́ta ọ̀rọ̀ yàrá ìlú gbogbo wa ṣùgbọ́n ààwẹ̀ kẹ́ni mọ́jẹ̀mú kékeré ọlọ́run yọ àwọn kan kú o tó fi ẹ bá jẹ́ àwọn kánà ní kó máa rí bọ́lá wa aláwọ̀sáfárí wà ìjà tó ń lé náà yá nínú ha wàhálà lẹ́bí ìlà yóò tẹ́ ẹ̀kọ́ náà ó ìdí yá tó ń tọ́ ààmú mi kì ọlọ́run yọ àwọn kan kú bí ààwẹ̀ bí arúgbó bí obìnrin tó ń ṣe kóṣù lọ́wọ́ bí obìnrin tó ń ṣẹ̀jẹ̀ bímọ bí obìnrin tára rẹ̀ ọ̀yà bí ẹni tó wà lórí ìrìn àjò ó mọ̀ sí pé lẹ́yìn ọ̀bá gbáwẹ̀ ọ̀nà méjì ló lè gbà san yóò san padà lọ́jọ́ mi tàbí kó ṣe fídíà ìkọ̀ọ̀kan ti láwọn tó bá lọ inú kọ́ ni tẹ̀sílù wa lónìí. lẹ́yìn ìgbà wọ́n ń ṣàlàyé àwọn nǹkan tí ìsìláàmù kó sínú yìí àwọn nǹkan yìí wá làwọn ọ̀tá ọmọ òun náà fẹ́ máa bá wàjìyàn lé lórí ìlọ náà bá wá ń sọ pé àtùhájúnana fìlà wàhúwa rọ́gbùnà wà rọ́gbùkan wàlànà àmàlùnà wàlàkùn àmàlùkan wàlànà làwùn mọ̀ọ́lẹ́sọ. Fẹ́ẹ̀mù ọwọ́ bá wá ti yàn lórí ìtọ́lọ́rọ̀ bàbá ìṣẹ̀lẹ̀ tí òun dùn.

fẹ́ẹ́ máa jìnnà lórí ìkìláṣùlẹ̀ ìbáadá sí lillah gbogbo òjò tẹ̀tà bá ń ṣe à ń ṣe torí ìtani torí ìtọ́lọ́ wọ́n wù ọ̀rọ̀ náà wọ̀rọ̀ bù kan wọ́n lára àmàlò náà wà lákùn àmàlò kan ẹ̀yin náà bẹ́ẹ̀ kílẹ̀ mú fọ́lọ́ ọba ìlọ́lọ́ ọba yín owó sí lọ́lọ́run ti wá òun nìkan làwọn ń sìn àwọn òtún mú nǹkan bí ìmọ̀lẹ́gbẹ̀ èyí tó wá mú nǹkan bí ìmọ̀lẹ́gbẹ̀ iṣẹ́ táwọn bá ṣe ìmọ̀ọ́nì ìjọsìn ni gbogbo ẹni tí ọba gbà kọ́kọ́ ṣoṣo lọ lọ́wọ́ wọn àmì wà lùjẹ́ lọ gbogbo ẹni fọ́tẹ̀ ilé mú nǹkan mọ́ lọ́wọ́ nínú ìjọsìn àná tí ò ní sí pẹ̀lú sọ́wọ́n ìjọ ìgbéjà ìyá mà inú ọ̀la ní ọ̀rọ̀ àti láti sọ fún nípé gbogbo tẹ́ ẹ bá ṣe ẹ̀yìn lẹ́yìn ìtawà náà bá ṣe àwa la ní àwa wá ń sàfọ̀mọ́ ìjọsìn wa fọ́lọ́ a ti wá yọ fàwa ìdùn àyà àwọn àǹfààní tá a rí dì mú nínú àyà yìí àti ọlọ́wọ́ amútọ̀kú lónà iná ìbẹ̀rọ̀ yìí náà wà ismaila wà ishaqa wà yakuba wà asbaqa kánú hudan àwọn sọ̀rọ̀ kúl àǹtún àlàmù amílà wà man azlamu mimman katama shahadatan indahu min Allah wà man wallahu bi ghafilin amma ta'malun àwọn àǹsọ fún wa pé abọ́tẹ̀ fún rúrẹ̀ ẹni náà lẹ tó ń sọ̀sọ̀ kú sọ fẹ́ẹ̀mù ẹ̀rọ tó sọ lẹ́nu orí nínú àwọn ẹ̀rọ tẹ̀ ń panu kí ni tẹ̀ ń sọ ẹfẹ́ ti àwọn ànábì ọ̀nà ẹfẹ́ ti wọ́n bọ̀nú Judaism àti Christianity ẹ̀ ń sọ lẹ́nu orí pé Khalilullah ànábì ọlọ́run kọ̀ọ̀lì mú bàbá àgbàgbọ́ àfọmọ rẹ̀ Ismailu tá a sọ pé ìyàwó àhájà abẹ́ ìgbàgbé ìyàwó àhájà tá a ní kèsì ájára kò sí ìrẹsì jẹ́ ájára tù kí ló kọ rẹ̀ ìfà ájára yóò tó fi tà ìfà ájára kò sí ìjẹ́ ájára àhájà h-a-g-a-r àhájà correct pronunciation òun nìyẹn ìyàwó àhájà tóun tẹ́ lárúbáwá. ọmọ mẹ́sọ̀rọ̀ ní Egypt òun ló bí ànábì wa Ismailu fún ànábì Ibrahim nígbà tí òkùnkùn rọ́ bí ọmọ wa gbàdúrà wa sára òun náà padà bí jama sóyà bí òye ẹ wá fẹ́ ti àwọn ànábì ọlọ́run tó jẹ́ mo wà ìlú alu tawahid àwọn ànábì ọlọ́run tó gbà ẹ wá ń sọ lẹ́nu ní pé anábì wa Ibrahima anábì wa Ismailu anábì wa Isahakọ anábì wa Yakubu anábì ọlọ́run mẹ́rin nìyẹn a ti sọ̀rọ̀ anábì wa Yakubu òun la náà ń pè ní kéde ìsọ̀rọ̀ ìlú abẹ́òkúta gbẹ́ni òun ni ọ bàbá anábì wa Yusufu anábì wa Yakubu òun ló dé àwọn ọmọ tí wọ́n ṣe kèéta ànábì ìwà Yusuf òun náà máa ń pè ní Ísírẹ́lì iná ti máa ń pè àwọn ọmọ ẹ̀ ní bànú ìsọ̀rọ̀ yìí là àtẹ́tẹ́ bá tún tírèsì bànú ìsọ̀rọ̀ yìí là ṣe tẹ̀lọ́dọ̀ ọ̀tá ni o ànábì ìwà ìsọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá tírèsì ànábì ìwà Muhammad túrù láìnéèjì ànábì ìwà Ismailu tóun jẹ́ ọmọ lárúbáwá ibo lẹ́ẹ̀ tírèsì ẹ̀ lọ́ọ́ ànábì wa Ibrahim náà ni ẹ lè sọ̀rọ̀ imani láyé kẹwàá ànábì wa Ibrahim kú o ẹ̀yin wọ́n ń sọ̀sọ̀kúsọ lẹ́nu ní pé gbogbo àwọn ànábì ọlọ́run yìí wá láàbápọ̀ àti àwọn àrọ́mọdọ́mọ wọn àwọn ọmọ wọn tí wọ́n bí ẹ wá ń sọ̀sọ̀kúsọ lẹ́nu ẹni gbogbo wọn yìí ẹni yẹ̀wù bí ni wọ́n jàmọ́ sọ́bálà àká ìlú àdébí ọlọ́run tí ò sin òǹta àdébí ọlọ́run tí wọ́n fẹ́ sun ná torí pé lọ́kàn ṣoṣo lọ́nà ẹ̀yin wá fẹ́ ní ẹ̀rú bí mi ẹ fẹ́ nínà sára ní níbo ló ti jọra wọn ọlọ́run wá ní kúlù àáńtó والله بغافل bá lọ wo ẹ wo àlámọ̀rí dáadáa. nígbà tó wọn bá ń sọ̀rọ̀ ẹnìkan náà tó wá ń sọ̀rọ̀ irú ẹ̀ là ń sọ fáwọn kan náà tí wọ́n ní wípé Jésù wọ́n pa ó ní bá sáà lórí ti lọ́dún yìí torí báwọn aláìmọ̀ kan ti pọ̀ láyé tí wọ́n sọ wọ̀ wà ó ń ju hàlà já ló mọ̀ àìmọ̀ kan tó gbọ́ máa pọ̀ nígbà wà wà máa sọ́là búhù wọn à ń pa Jésù wọn à ń kán má gbélé bù bá rọfà Allahu ilayhi ọlọ́run ni wọ́n gbé Jésù lọ sọ́dọ̀ òun ọlọ́ni ẹ̀yin wá ní Jésù tuntun ẹni kìíní ń jẹ láti jọ lọ́dọ̀ ọlọ́run irú ẹ̀yin bẹ́ẹ̀ bá ti ń takò àwọn tọ́lọ̀ wọn ń sọ báyìí a máa wá bìí ní question. bẹ́ẹ̀ bá ti lè dá àwọn rẹ̀ lọ́rẹ̀ kan á sọ fún yín pé ọ̀tá ọlọ́run ni èèyàn burú ni ẹranko tún ní láàkẹ́ yín lọ torí báwọn ẹranko gangan wọ́n gbà ọ̀kan ṣoṣo ni ẹranko tọ́já sí wípé wọ́n ń ṣe orí adìẹ kan láìpẹ́ yìí èmi gangan fún adìẹ pè ó bí ọdún mélòó kan sẹ́yìn ni àbá tẹ́ẹ̀ bá ti wá rẹ́ nìkan tó sọ pé ìfọ́lọ̀rùn bá sọ ìròrí bẹ́ẹ̀ ọlọ́run ti wá kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú oṣù rọ́tù lè bá kọ́ra ẹ máa bí wá pé àǹtọ̀n àlámù àmìlà ṣé wọ́n lo nímọ̀ jọ ọlọ́run lọ rí حين من الدهر لم يكن شيئا مذكورا ìwọ tó dájú wípé ìgbà kan ti wá bá وما lámúlẹ̀ fún ṣe àmà bí kúrọ̀ wọn àmà ọdún for something you have to do níbo lọ wà ta ló bí ọ bí ọgọ́rùn-ún ọdún sẹ́yìn ìgbà tó wọ́n mẹ́rin jẹ́ bàbá rẹ ọgọ́rùn ọdún méjì sẹ́yìn sábà bàbá bàbá bàbá rẹ àbá ìwọ pátá sí pé ń tọ́ sí màmá rẹ ò rí nǹkan oṣù mọ́ màmá rẹ ò lè sọ pé àìrí nǹkan oṣù mi mọ́ ọkùnrin ni gbogbo dókítà ayé wo ìsáré ó di fẹ́ẹ̀tì jẹ́ńdà ọmọ tí ó fi ìgbà tó lọ ń fẹ̀mí sí la wọn a sì tún máa sọ bọ́kùnrin ni àáfà máa jóde àti rẹ̀ ń tàbí lọ́kùnrin ni ó ti ra sọ ọkùnrin lẹ̀ <laughs> kéèfé sórí sọ ní ìlú wa yìí ni ah ó lé tó ọlọ́wọ́ tóbi o aṣọ ọkùnrin lòun láàrin ọmọ bá dobe àti lẹ́ni tó ti ra sọ ọmọ obìnrin lẹ̀ ọmọ bá dọkùnrin àti lẹ́ni tó ti ra sọ ọmọ ẹyọ kan lẹ̀ ọba bímọ kan ńgbà sọ pé ọkùnrin náà ni ọba kọ bọkùnrin ó lè ti dókítà sọ̀kọ́ wà bẹ́ẹ̀ náà lọ lọ́ba tó hmm, hmm, kí láà tó dé ọba tó ń pe àbá ọmọ kan bá tó jábọ́ sí ọba tó dọkùnrin méjì. Ah, àántún aláwọ̀ àbílá sẹ́yìn lẹ nímọ̀ ní àbọ̀ náà dèdèrè gẹ́ọ̀mà ánsà jẹ́mọ̀ àrìndìn òpònú dàdá ti lé súpọ̀ àrùnmọ̀ mú ọmọ kíni ọmọ ánsà tí wọ́n bá bẹ̀rẹ̀ pé máa mi tó fi ọ́ pé wọn lọ ń darí nàìjíríà ní àbí buhari ṣé wọn ni pẹ́sidẹ́ǹtì nàìjíríà àbí buhari ará amẹ́ríkà ni wọ́n ti kí ni. ọmọ ansa pé Buhari yẹ president sábà di ọ́fíìsì wọlé gọ́vnà Ọ̀yọ́ ọ̀sẹ̀ àbí ti Mákindé ẹni tí ò sí ní Nàìjíríà maa ansa nígbà tó jẹ́ pé àwọn tí ń darí ayé gan àwọn ìbéèrè kan bẹ́ẹ̀ tá a bá yes no a maa ń tó bá wá béèrè pé sẹ́yìn lẹ ni ẹ̀yin lẹ ń sòdodo àbọ̀ ìjàmọ̀ sọ òdodo. Àfẹ́ àwọn ẹgbẹ́ àtúntúmọ̀ rẹ̀ náà ni wípé Fámílá Àlámù wàkọ́dí akábára annáhùn lámúyẹ̀ kú lóhun dán wà lánà sọ́rọ̀ kàmákọ́lá tààlá máa kánà Ibrahimu Yahudiyan wà lánà sọ̀rọ̀ ṣé wọ́n wọ́n ti jẹ́ ẹ̀ka sọ tẹ́lẹ̀ táwọn ti wá ìtàn yìí mú kí ẹsẹ̀ yẹ̀wù kí ẹsẹ̀ lọ sára. àwọn àwọn ọmọdọ́mọ rẹ̀ lẹ́ẹ̀kẹ̀rẹ̀ mùsùlùmí ni wọ́n apórí ànábìwá yàkúrú ilé àgbárọ̀ yàkúrúbà ìmọ̀rọ̀tù ilé kọ́ọ́là ìgbàmẹ́yì máa ń táàbù gbóná àti kàyẹ́rẹ́ lọ́dọ̀ yìí àwọn ọmọdọ́mọ ànábìwá ìbọ̀rọ̀ yìí wọ́n náà ànábìwá yàkúrú ti ṣe ìsírẹ́lì e ti fi àwọn ọmọ rẹ̀ pé tí bá bú sálẹ́ mọ sí lẹ́yìn èrè àfìkà lọ́dún yìí wọ́n ní wọ́n náà nìkan làwọn ọmọ sọ wọ́n láwọn ọmọ ọba rẹ̀ àti ọlọ́run bàbá rẹ̀ sọ̀rọ̀ yìí mọ̀ mùsùlùmù. Sẹ́lẹ̀ ìfẹ́ ti á tó jẹ́ kó kú àti christian àbó kú àti jù wà láyé o wà pé ilé kú àti àbí àti yọ wọ́n náà lọ́dọ̀ ọlọ́ kìí yọ wọ́n náà yọ ọ̀rà náà lọ́dọ̀ ọlọ́ yọ ọ̀rà náà o ilẹ̀ lẹ́bí káfà ní alẹ́ rí

ṣe ti ẹ̀dá wa lóòótọ́ ìsìláàmù wa ṣùgbọ́n àwọn aṣọ fún ọ pé tètè gba ìsìláàmù báyìí tètè gba ìsìláàmù ìjẹsàbọ̀ ni malalusu akadìbò wa ti ayé tó ládùúgbò wa ní lọ́dọ̀ mùsùlùmí wọn mọ́sálà ìdí ọ̀sán wa ìyẹn bíi méjì sáàmù ẹni ìyẹn bíi méjì gba ìsìláàmù mo bá wọn eléyìí olùdókè lọ́dọ̀ ọlọ́run àwọn sòrí ọlọ́run jẹ́ wọ́n kú sí mùsùlùmí. gbogbo ẹ̀yin fẹ́ẹ̀ sí ìgbà síláàmù ẹ wá gbà síláàmù ìbẹ̀ lórí ilé wà kẹ́ ẹ gbàgbọ́ àkọsọsọ lọ́lọ́run ẹ máa kí o ẹ máa gbàwé ẹ máa yọ sàkà ẹ máa lọ àjì ẹ lọ kọ́kọ́ àrùn ẹ sì dáadáa sóbì mi ẹ máa lò dáàbò mi ẹ wọ ọmọlúwàbí níta sọ fún yín nìyẹn ọlọ́run wá ń sọ fún wa pé mo ti sọ fún yín àbẹ́bí mo mímọ́ kàtàmù ṣàhádà tàbí ìdá òun nínú lọ àwọn pásítọ̀ ọ̀rọ̀ yìí bá wọn wí ọ̀bẹ nínú àwọn pásítọ̀ wọ́n mọ̀ pé ìsìláàmù lọ́nu ṣùgbọ́n tí èso tó ọ̀rọ̀ fún tí wọ́n bá jẹ́wọ́ ìdámẹ́wàá ò ní ṣe kí ni kò ní wá mọ́ wọ́n mọ̀ òdodo pé áwù wàhálà ìwé mẹ́jọ àtọ́ra wa jẹ ìdáàbò àrùn bíbélì ẹni tí ọ̀bá lè lọ jáàbù lọ bíbélì ló ṣe fún yóò kọfà orí ẹ̀kọ́ dúró ó túnú bíbélì lóòótọ́ ọkùnrin yẹn ṣọ̀rẹ̀ fún wájú òní ó túnú bíbélì ìsìláàmù ló yẹ ká máa ṣe ṣùgbọ́n tá a bẹ́ẹ̀ lè sọ́ńsọ́ọ̀sì ní ìsìnkú òní fún àdá mẹ́wàá náà gbogbo jíìpù yóò lọ sí o private jet méjì nǹkan Africa mission nǹkan world Nation. yóò lọ sí o gbogbo àwọn mẹ́rọ̀ gbọ̀ọ̀dù wọ́n yọ táìsì kúrò lórí wa o gbogbo àdúgbò àwọn àgùntàn Ísírẹ́lì yìí tí wọ́n ń tẹ̀lé wa ìta wọn ò ní tẹ̀lé wa mọ́ tí wọ́n ti lè di mùsùlùmí àwọn àbá ni wọ́n ṣe kí ni o tọ́lá bá wọ̀ ọmọ tí ó tí ò tẹ̀lé òní ò lè sòdodo nìyẹn ọlọ́run ni kò wá sẹ́ni tọ́jú alábòsí ọ̀fẹ́ ń tábòsí ẹ̀ nípa tó tó mímọ̀ nkápamọ̀ ṣàràádà tání ẹ̀ ń wú nínú ọ̀nà tó tó ẹ̀ sí wípé ẹ̀rí evidence proof ìmọ̀ ògbógbó ó ń bẹ lọ́dọ̀ rẹ̀ látọ̀dọ̀ ọlọ́run nínú tó ti kàánú kùránì àbó ti kàánú tàwọ̀rẹ́ta àbí ìjìlá ó ti rí bẹ̀ pé ànábì kan bọ̀ yá sí nígbà yí ìsímù àhàmẹ́dẹ̀ wọ́n ti kà nínú òwe wọn ṣùgbọ́n wọ́n fọwọ́ bù wọ́n lẹ́yìn tí ọ̀gá wà ní ìdúpọ̀ táwọn ìjú sáwọn ìdí òní kan ta síra wọn wọ́n wá débi àárín kan wọ́n wá fọwọ́ bò àbá wọ́n fọwọ́ kí ni o ibi tó dodo ànábi wa ní káwọ́ kó ibi àárín ọ̀yà kàárín ó ti di pé àti ilé ilé kàárín àti ilé òfin kí ni o àti ilé kòkó ọ̀gbìn yóò fi kí ni o yóò fọ yóò fọ wá jò ìdá mẹ́wàá fi kí ni ọgbọ̀n lé ẹwọ́n ní covid-19 táwọn èèyàn ń tẹ́sí àwọn ẹjọ́ ọ̀dùn tó lọ design code pẹ̀lú àwọn báńkì ẹ̀rọ àtàdá mẹ́wàá sí pàkí nìkan báńkì báyìí wọ́n ní ah ṣẹlẹ̀ ìbáṣọ ìjìdá mẹ́wàá ni yóò jẹ́ pẹ́lú dáàdọ̀ mẹ́wàá jẹ báńkì torí ti tó ti rówó lò ó ti mú ọ̀bẹ àwọn títọ́ náà mẹ́wàá bá ti pọ̀ sí ní pásọ̀ ọmọdé olówó wọn èdè ẹ̀fúrẹ́bù pásọ̀ lórí ìdá mẹ́wàá wọn èfúrẹ́bù ẹ̀ wọ́n máa jẹun lọ ní ṣùgbọ́n wọn tó wọn bá jẹun láyé ṣé ká sọ pé o lo two hundred years láyé ó lo uncountable years lọ́run tó o bá ti wọlé wà lẹ́yìn ṣòfò ẹ̀yin mùsùlùmí sẹ́yìn náà lọ jẹ́ ẹgbẹ́ òwò ni ẹ̀bùn tẹ̀ bá ti lẹ́bùn mẹ́sẹ̀ nínú ọ̀rọ̀ àwọn ọmọ mi kì í ṣe bẹ́ẹ̀ wọ̀ náà ṣé kó o lọ bẹ́ẹ̀ to o lè wúlò àwọn ẹ̀rọ wọn dọ́ọ̀ tẹ̀ gbà kò ní wúlò ìsàkàtà ẹ̀yọ kò ní wúlò ájì tẹ̀ lọ lọ́dọọdún kò ní wúlò kúmúrà tẹ̀ lọ lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta lọ́dún kò ní wúlò sẹ́yìn náà bá lé ìkankan tẹ̀ pọ̀ pọ̀ sí i ẹ̀yin náà ní kẹ́lẹ́ kan tẹ́ fi sábíyá ẹ̀yin náà ní kan tẹ́ fi sígbẹ́rẹ́ ẹ̀yin náà ní kan tẹ́ pọ̀pọ̀ sí ẹni kan tẹ́ fi ti di gbèrè ẹni kan tẹ́ fi inú ṣọ́ọ̀bù èyí tẹ́ fi kọ́mọ́tò tẹ́ bá lórí rẹ̀ pẹ̀lú àwẹ̀ ájútẹ̀ lọ́dọọdún ẹ̀rà lọ́nà kí ẹsẹ̀ bẹ́ẹ̀ wọ̀ náà ṣíríkù ni torí náà kálukú wa kà sọ̀rọ̀ ọlọ́run nífẹ̀ẹ́ nílẹ̀ yímọ̀ kọ̀wá sẹ́ni tó ya lábòsí tó ẹni tó fi òdodo òdodo tí ń bẹ lọ́dọ̀ ẹ̀ ó mú òdodo yẹn ó wá àfipamọ́ ìyẹn ni àáfàá wa àlàáfàánù lè bá sírí kọ́lọ̀ ń kó bá níyọnu sí wọn. wọ́n ní sẹ́yìn láwọn yẹ̀wú dínà sára tẹ̀wọ́ yìí kánú yẹ̀kọ̀rọ̀ òun náà fi kìtàbí ńlá àlẹ́bí àtàwọn àáfàá ni wọ́n máa ń kà nínú tàwé tàbí ìjìlá kílẹ̀ bàtà máa ń kà ń bẹ́ẹ̀ wọ́n kà pé ilẹ̀ dínà àlè islam sẹ́nu kò sí ń dà láì níbi tí wọ́n àwọn sọ pé ilẹ̀ dínà àlè islam wà ilẹ̀ muhammadan rasulullah wà ilẹ̀ ibrahima wà ismaila wà ishaqo wà yaquba wà asbato kánú bùrọ̀ a nílẹ̀ yẹ̀wùdíyà wà nasraniya <laughs> àwọn nínú tíra àwọn wọ́n ti kà níbẹ̀ pé dájúdájú tí ń tẹ́sẹ̀ lékele Islam sọ pé fáwọn kírísítẹ́nì àti jù ní problem wọ́n rò pé tẹ́ bá ti ń dápọ̀ Islam wọ́n rò pé it's a special package fún àwọn apá àjọmọ Muhammad, ànábì wa Muhammad sọ́ọ̀lá àrọ̀sọ́lá ìyẹ́pọ̀ wọn problem láti wá máa tẹ̀lé bọ́jẹ́ pé specially packaged for followers of lórí Prophet Muhammad sọ́ọ̀lá àrọ̀sọ́lá. àwọn ọmọ pé gbogbo àwọn ẹ̀jọ́ àwọn ànábì ọlọ́run mùsùlùmí náà àbíkàtì kàbọ́lápàá yìí gbogbo àwọn ànábì yàkúbà ọlọ́run nínú wà mùsùlùmí wọn sọ pé wà náà nọ́lá ooo yẹ̀wùdí wà náà nọ́lá ooo ànábì Ibrahimu àtànábì Ismailu nìyẹn àbíkàyẹn ní láàfíà wọ́n nígbà tí wọ́n ń ṣàdúrà tí wọ́n ń ṣiṣẹ́ káàbà wọ́n ní wọ́n ọlọ́run ọba ọba náà ìwọ ọlọ́run ọba wa ìjà ńlẹ̀ mùsùlùmí ẹni lápá ṣe wá ní mùsùlùmí méjì mùsùlùmí mélòó wọn sọ pé ìwọ ọlọ́run ọba wa ìjà ńlẹ̀ yẹ̀wò ìyá ilé àbí ìdí aláàna sọ̀rọ̀ nìyá ilé àbí ìjọba fi wọn sọ bẹ́ẹ̀ ìwọ ọlọ́run ìjà aláàna mùsùlùmí ilé làkà wọ́n ní gbọ́rọ̀ ìyá ti náà wọ́n máa bá mùsùlùmí ta làkà mùsùlùmí ni ó ṣe wá wọ́n àti ẹni ṣe wá yẹ̀ wá mọ̀nà ṣùgbọ́n àti àlàyé ìrẹ́tọ́ pọ̀ lọ́dún tó lọ wà tó bá lè náà wọ́n tó túbà lọ ọ̀dọ̀ ọlọ́run láti sọ́ńgbà yẹn pé bó ṣe wù ká ṣiṣẹ́ eré tó àti ká ń tọrọ àforíjì tọ́lọ́ lè má gba ṣe eré yẹn iṣẹ́ eré lè dábàá fi ń gbàwẹ̀ kí láti máa tọrọ àforíjì pé kọ́lọ̀ òforíjì wa ìwọ́ tó gba ibi tó lórí ìrùkú olómi tó sì gbáyàlẹ̀ olómi tó sì tánlẹ̀ àbí ọ̀gá àràmù bẹ́ẹ̀ ló jẹ tani bẹ́ẹ̀ ló fi sínú ọmọ àpò máa tọrọ àforíjì àti sàlàyé mi lọ́dún tó lọ. náà ọlọ́run wá ń fi rinlẹ̀ pé ọ̀sẹ̀ tọ́jà lábòsí tó tó àwọn akèbèrè páàlì páàlì ẹ̀jẹ̀ bá ń sọ yìí wọ́n rí òdodo látọ̀dọ̀ ọlọ́run ṣàhádà tani ẹ̀ńdà rú nínà lọ́ làáfàá wa àlàhásánù lè bá ti ṣe ń sọ wọ́n wá máa ń ta nínú òtíra àwọn pé ìdí ń jẹ́ ẹ̀sìn òun náà ní ìsìlámù àti pàtàkì wa mọ̀nàmọ́ òjíṣẹ́ ọlọ́run àti pé ibrahima ismailu isaakọ yakuba àtàrọmọdọ́ wọn wọn káàlù bùrọ̀ àà nínú ìyẹ̀wò bí àwọn anasọ̀rọ̀ níyà they were free from Judaism or Christianity. wọ́n bọ́ pa bọ́sẹ̀ wọ́n àmọ́ nǹkan tán fa ìyẹ̀wò bí àti nàṣàrà o. àbọ̀ ìgbẹ́nà ti ka eléyìí inú òtíra àwọn fàṣárì dúlé láì bẹ̀dálẹ́ta. ibà sọ ìtàn ibà sọ ìfẹ́ wọ́n jẹ́rìí bẹ́ẹ̀ tó bó ṣe rí nìyẹn wà á kọ́ rú aláàfúnfì ìlú ìlà àwọn náà dẹ̀ fi rinlẹ̀ fúnra àwọn tó fẹ́ ṣorí nìyẹn kò sí ọ́n bẹ̀ àwọn gangan wọ́n fi rinlẹ̀ fúnra àwọn bẹ̀ wọ́n wá rò pé àgbọ́dọ̀ máa sọ mi lè fáwọn èèyàn fàkátà mú ṣàhádàtà wáyé ẹ̀ńdàwó mẹ́ńdálì ẹ̀rí ti jẹ lọ́dọ̀ àwọn yẹn látọ̀dọ̀ ọlọ́pọ̀ òdodo tí wọ́n nínú tíra tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún wọn jàmọ́ ìpínlẹ̀ ṣe wọ́n fi pamọ́ ìlàsẹ̀ sọ pé tẹ́ bá ti rí mùsùlùmí kan náà àbá àfáà kan náà àbí ìmáàmù àbí ùsáàsù àbí mọ̀kádámù àbí ṣéwù àbí tóńtọ̀ yóò pe rẹ̀ òun náà wá rí òdodo ó wá fi pamọ́ nítorí kí kòkó ọbẹ̀ kò lè máa pọ́n. náwó ọ́n mínàlì yẹ̀wù bí àbàbà sọ́ọ̀lù tèmi ló ti sọ bẹ́ẹ̀ tá a ti kà ní òní sáráǹtì tẹ́ bá tẹ́lẹ̀ tó wọn náà fẹ́ máa fi òdodo pamọ́ ìrora kan nù wọn ìṣesí ìyẹ̀wò bíyà ọ̀bẹ lára pa ní o ó fọ̀ bẹ́ẹ̀ ní sáwọn àfọ àwọn mùsùlùmí náà lónìí àwọn àfọ́rí òdodo àgbọ̀rọ̀ sílé ìlú bá wá sọ àwọn kiri yóò fi bá wá ti dára wọn ní ṣe kí ni wọn ní wá mọ́ ìkànnì wọn lọ́gbọ́n sọ fọ́tọ̀ bẹ́ẹ̀ lóṣìṣẹ́ àmìjà ìjọ òní láti káwọn ṣe gẹ́gẹ́ kan tí káwọn kiri yóò fi wá sọ́dọ̀ wa kọ́mọ́ bá wà mọ́ kárí wa sọ́ta <laughs> kiri yóò lọ fún mi lẹ̀ tó fi kọ́lé pé kọ́ mọ́sálásì àbá wọ́n wá rò pé tí ilé ilé sọ pé òdodo rè kò tún ní fún mi ní tíkẹ́ẹ̀tì àjì torí ilé ayé lọ́wọ́ ń fòdodo pamọ́ àfẹ́ẹ́fẹ́ yẹn ọlọ́run wá lọ́wọ́ òun bẹ́ẹ̀ rọ́ọ̀fẹ́ àmọ́ àtàgbọ́n gbogbo àwọn ìwà abúfẹ́ wa ń wù yí o ọlọ́run yìí fi ọba tí ò ní mọ̀ ń o. ọlọ́run yóò ṣaláì màkà pa rẹ̀ òkè ìsàkọ́nà ìjú pé gbogbo ń tẹ̀ ń ṣe ọlọ́run ọmọ máa ń tẹ̀ ń ṣe yóò dẹ̀ fún yín rò lórí ẹ̀ ha sí mú kó ẹ̀ẹ́dẹ̀ ṣe sí lórí ẹ̀ torí náà ká máa fi pamọ́ ẹ̀ tó wo a rí nínú àwọn ká tó máa tẹ̀síwájú. àfáà ní tá a bá kọ́ lọ wò ó á sì rí wípé ànábì ìwà Ibrahim alayhi salatu wa salam gẹ́gẹ́ bí àwọn àlàyé tá a ti ṣe kọjá ànábì ọlọ́run ni mùsùlùmí ni àwọn ọmọ rẹ̀ Ismailu Isaaki Yakuba wàlàfà àtàwọn àrọ́mọdọ́mọ wọn lẹ́yìn súhúdá wàlánà sọ́rọ́ bali ó mùsùlùmí náà lillahi subhanahu wa ta'ala àáfàá ní mùsùlùmí òdodo ni wọ́n o jẹ́mọ́ àti láti wọ́n mùsùlùmí òdodo ìyẹn nìkan tó kọ́ àáfàá ní nínú àyà yìí àtúndìkẹ́ àtẹ́bí wa Ismailu alayhi salatu wa salam torí gbàtọ́ lọ́dá kọ iná ìbẹ̀rọ̀ yìí mà fi tẹ̀lé wà Ismaila a rí wípé àtẹ́nàbí lọ Ismail kúwà akbaru àwòláàdì ìbẹ̀rọ̀ yìí mà òun lọ́mọ àdẹ́bí ìwà ìbọ̀rọ̀ yìí mú tó dàgbà jù abẹ́lọ́ gbogbo àwọn obìnrin tí wọn àti ìfìmọ̀ sòyún fẹ́ ìgbọ́ máa pa ọlọ́run bá ní fún wọn ní jẹ́ kí ọlẹ̀ ìbò náà sọnù wọn ọmọ tí ò ní kú tí wọ́n bì lábíyè tí wọ́n ò dìde ọlọ́run bá ní fún wọn. ìyá wa sábà ọ̀pọ̀ ọmọ tí fún ìlọ́tọ̀ bí i à ìyá wa ájàm irú ẹ̀ náà ń bẹ nítòsí wa kí ni gangan mọ́ nínú àwọn àfa wa tọ́jọ́ wípé ìyá yóò ti ti rọ́mọ bí yóò ti lọ́dún mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún ìyàwó kèmí ìbímọ báyìí kò sí ìbímọ tọ́lọ́ fi ní kíyà nínú òyòyò ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ gbà mí kí la fi máa ń sọ fẹ́yìn obìnrin ẹ farabalẹ̀ tó ti yé àtẹ̀mọ́ sọ fẹ́yìn ọkùnrin náà ẹ bẹ̀rù ọlọ́run lórí àwọn ìyàwó yìí

ìyàwó àádọ́à ọmọ tó dẹ̀ bí ní ta ní o ànábì ìsmáyé wà wúwà akíbarú àwòláàdì ìbẹ̀rọ̀lì òun ló dàgbà nínú ànábì wa ìbẹ̀rọ̀lì wà wúwà lẹ́bí àmọ́rọ̀ lọ́wù àbáwù ayẹ̀báhàwù wàlẹ́kísọ̀ màbìsúrútọ̀tún ti súrọ́ ti sọ̀fà babaláwo ti wa ìsmáyé òun lọ́lọ́run ní kánàbí ìbẹ̀rọ̀lì mọ́ pa ẹ̀yin tẹ́ dákẹ́kọ̀ọ́ mà láì sí kọ́ gbọ́ ara àwọn tẹ́ máa kàmú àwọn tíra ńláńlá náà àwọn tíra àtàn làáfà àti sọfà yìí mọ́sálà kan bẹ lọ́dọ̀ àwọn àfà onítàn àtàwọn àfà onítàn sí i mọ́nìmú wà gbàgbé àfà ẹni ọ̀pọ̀ jù wọn lára yìí lórí ẹ̀sọ̀ pọ̀ àzàbí farabalẹ̀ o bìmánà àlùmọ̀gbò fàáìlù bìmánà kéwìn mọ̀fọ̀rọ̀lù púpọ̀ bá kọ́ lóga dáadáa lóye ọ ọlọ́run ní kálẹ̀ bí ìbùrọ̀ yìí mọ̀ ọ̀pá ọmọ ẹ̀ àwọn àpá àwọn àǹfà àwọn kan ní ishaq lọ́lọ́ ní ọ̀pá wọ́n lè kéde ismail wọ́n lè kẹ́rì tí wọ́n náà wá ṣùgbọ́n àwọn ẹ̀rí wọn àbílà tó bẹ́rù sàhíyà bálùmọ̀ lójú ọ̀hà àwọn ẹ̀rí wọn kọ́ ló tẹ̀sùn wọn jù àwọn ní ìsáàkì lọ́lọ́run ní kánàbí ìbòrí wọn pa wọ́n lóun ní bẹ̀rẹ̀ èṣù àwọn àfáà ní rárá láíláí kò lè rí bẹ́ẹ̀ Ismailu wọ́n dẹ̀ kó ẹ̀rù wa nù kùrà ní àárẹ̀ làwọn ayé àtúwà fún sọ̀fà tí bàbá Muhammad ló sọ̀rọ̀ àlùfẹ́ ní ìlú wọn sọ̀rọ̀. àlùmọ́yì ẹni tọ́lọ́run ní kánàbí ìbòrí wọn pa o àná ní Ismail òun sì lọ́mọ rẹ̀ tó dàgbà jù mọ́sálà ní èso jáde farabalẹ̀ dáadáa òkè bàbá ní kọ́ọ̀lù wúwà ìsáàkọ̀ ọlọ́bàá sọ́ọ́lù tèmi ni wọ́n sọ yìí o bàbá ní ìsáàkì kòrè ìtọ́lọ́ ń kó kìí sọ ọmọ ìyá wa ọmọ ìyá wa wọ́n ní wúwà áhù wúwà áhù nínú tẹ̀síìlì náà ọ̀pọ̀lọpọ̀ òye wa fẹ́ ìmọ̀ àwọn ọmọ ẹlẹ́kùn àfẹ́ntí bá ń sùn ẹni tó wà ti sùn ti ẹ̀wọ̀n òye kọ́ lójú oorun ó tún dọdún ní èkó tó rí mújú abáfọ́ka tẹ̀sí ìdílé anábì ìwà ìsmáìlù alọ́wọ́ ni àwọn ni akbarul aulad nìnàbí jìlá Ibrahim aléhìmọ̀ sọ́látù wasalam wọ́n ní ìsàákọ̀ tọ́lọ̀ ń dákọ́ ẹgbẹ́ ṣe ní sè wà ó wà ní wàlá dùn sáà ní Ibrahim wọ́n lòun lọ́mọ ẹlẹ́ẹ̀kejì fún ànábì wa Ibrahim ó sì jọmọ ìyàkúta ní o ànábì wa Ismail wọ́n ní yà kú bùtọ̀lọ́ wa dáa kan ẹ má jẹ́ o ẹ má ṣe mistake wọ́n ní yà kú bù yẹn fún wa yà kú bù yẹn sọmọ ànábì ọmọ ọmọ òun ló bí ta ni o òun ló bí yàgò ó bá bẹ̀rẹ̀ sá sọ yìí áhù Ismail sọ àfúnwùlélà ọmọ tí bàbá dáwọn pọ̀ ṣùgbọ́n yìí ọ̀tọ̀ọ̀tọ̀ torí pé ìsàákọ̀ ìyá wa sára ló bí òun nìyẹn ìyàwó ti clear ànábì Ismail ìyá wa ajá ló bí ṣùgbọ́n òun ọmọ ẹ̀kejì ọmọ ìyá náà ló bí wọn. ìyá ló yàtọ̀ òun jọmọ ìyá wa sára àlébí ìsáàkì tóun jẹ́ pé tú ìyá wa sára ló fi wá àlébí wa ìsáàkì yẹn òun ló wá bí yàákù yàákù wá ní àwọn bànú ìsọ̀rọ̀ yìí là làwọn tamá wàlà asbad àtàwọn àwọn ọmọdọ́mọ wọn babaláwo gbọ́dọ̀ gbọ́ eléyìí yé gbogbo wọn ìsírèé ẹ mọ́ rò pé yẹ̀ wú bí ni wọ́n wú só ti yé bàbá láwọn tó bá jáde náà sọ pé yẹ̀ wú jà nínú sàárà òmùgọ̀ ni wọ́n só ti yé ara òmùgọ̀ àwọn yẹ̀ wú jí àti nàṣàárà nìyẹn wọ́n yẹ ṣe christian wọ́n àjẹ́ kí ń ṣe jews orúkọ́lọ́ tó nímọ̀ pa wọn òun lọ́sọ̀tàn wọn lọ́lọ́run ṣe ń challenge wọn pé sẹ́yìn lẹ nímọ̀ jù ní adé ni ọlọ́run àáfàá nígbà mi tọrọ bá dójú ẹ̀ tán èèyàn a máa sọ fáláì màkà ó sì ń bá mi jiyàn bí n fún ọ lápẹẹrẹ kí dókítà tó mọ̀ nípa covid 19. tàbí tó mọ̀ nípa àìsàn kó máa wá sàlàyé kan fún mi èmi tó yẹ pé kódà tó ní bá ń fọyàn ní ìgbògun olóyè tí èdè ló lẹ́yìn paracetamol kí wọ́n máa bá ájú pé dókítà ẹ̀ máa kankan mo ti kà á lóò tíra yọ̀ọ̀kẹ̀ rẹ̀ ní ìtàsùn <laughs> tíra ẹ̀gbọ́n yìí tí wọ́n sọ fún yìí kì í ṣe bẹ́ẹ̀ ká ló ṣe àwọn sọ ní bẹ́ẹ̀ ká ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ká yìí tó ti yé nìyí ẹni tí ó mọ̀ nípa building kó sọ fún pé ilé ìtẹ́ bá kọ́ báyìí yóò wò kó kò lè wó àtàkù ìdílé sílẹ̀ àfojú kéré kò sí yìí ṣe mistake ọlọ́run ti ní wàhálà tó yà bí òye ọ ní ìsìn ẹni bá rí wípé ó fẹ́ máa fi èméjì nípa ìmọ̀ ìyẹn á máa challenge ẹ̀ tí wọ́n ló mọ nǹkan ìdáadáa àbáwá lámọ̀ ṣùgbọ́n máa gbogbo ayé lẹ́gbẹ̀ẹ́ mọ̀ ọlọ́run bí ìgbà tá a mú abẹ́rẹ́ tá a ti bọ omi òkun tá a wá yọ abẹ́rẹ́ òun jẹ́ máa kí lọ́kàn jáde ń just a drop. bí màá fi báyìí nlegbe nílẹ̀gbẹ̀ẹ́ mọ́ inú fàtọ́jẹ́ pé táwọn kan kan wà ní wa tán káwọn wà mẹtafísíkà ọ wà supanátọ́rà àmọ́ wà láwọn èrò mẹtafísíkà àti àti ẹ̀ṣọ́ tó olùléèbò wà láì ó kílẹ̀ ọlọ́ torí pàwọ̀ òní nígbà táwọn onímọ̀ bá tọ́jú èèyàn tí lọ fẹsẹ̀ kí kò rí eyín mọ́ ni ibi sẹ́yìn tí ló ti dàrú ibẹ̀ ló tẹ̀lé ibẹ̀ lọ kéré jù fọlọ́ so torí náà ìmọ̀ ó pàtàkì lórí gbogbo tá a máa ń ṣe ara ẹ̀ náà ní pẹ́ni tí ò bá wá nímọ̀ èyí máa jiyàn àáfà ẹni tí ò nímọ̀ kí ni máa ṣe yóò farabalẹ̀ fún dodo tó bá ti wá rẹ̀ tí ò nímọ̀ tó tún wá ń jiyàn orí àánú ni ó kù sí orí kí ni ó kù sí o orí àánú àfáà ní nínú ẹ̀ náà àrọ́dù àlá ààrẹ sàárì sí àsùmáì láàyè wàsífáàtì alẹ́dínà yàkùlù iná àádájá ìzọ́n àkílá àlálọ́ ìfànàkọ̀rọ̀ bí wà áádá yẹ̀mtẹ́lẹ̀ wà ákílá àlálọ́ fanukirru bìí وهذا يمتنع عقلا على الله فلا نقر به كالمعتزلة والعشائرة ẹgbọ́ àrùn náà dáadáa bàbá ní nínú àyàtà àkàì rọ́dù ìkó ọ̀rọ̀ padà sí ìyẹn lẹ́nu ọ̀nbẹ́ẹ̀bẹ̀ fún àwọn tí wọ́n máa ń yí orúkọ ọlọ́run àti òyìn ọlọ́run àwọn mọ̀tẹ́sílà àwọn jẹ́bíà sẹ̀kì kan àwọn ikọ̀ ọbú kan náà ń jẹ́bẹ̀ mọ̀tẹ́sílà àtàwọn àṣà ìlà àwọn ni wọ́n máa yí orúkọ àti ìròyìn ọlọ́run wọ́n sọ pé eléyìí ọba làákà ìmọ̀ ìtọ́ba bá làákà ìmọ̀ òun làwọn máa ń gbà wọlé ìtọ́ba ti bá làákà ìmọ̀ nọkírù bì á gbàgbé ṣùgbọ́n wàhálà yẹmọtẹ́ni wàhálà alàlá ìtọ́ba ti takò làákà ìwà ń gbà tọ́lọ́run ìyàwó ní ìgbà màlá nọkírù àní kọ́ńfàdà rẹ̀ ní àfàànù ìyẹn ló fà síṣe kú Islam ibnu taymiya rahim allah bàbá nítorá kan tí wọ́n ṣe èyí tí mo kà ní màmú ẹni kì í jégede tí n bá rántí volumes méje dáríwù tààrùbí làákìlì wà nákìlì tíra yẹn dáa pọ̀ díẹ̀ náà mo kà ń bẹ̀rù bàbá mú àwọn ojúkọ̀nà wà tó fi ṣe rọ́ọ̀dù ojúmọ̀nà kẹ́ni ojúpọ̀nà kejì ojúpọ̀nà kẹta wọ́n mú wa tó pọ̀ àfà gbogbo àtọ́rẹ ọpọlọ tẹ ẹlẹ́ẹ̀fẹ́ máa ti dájọ́ àtìdá ìkílọ́wà ní ọpọlọ nìkan ọpọlọ tó fúyẹ́ ọpọlọ tí ò sí nǹkan kan bẹ̀ òun lẹ́fẹ́ fi máa dájọ́ kílọ́wà ní ọpọlọ yẹn Lọ́gbẹ́ ọpọlọ yìí kan ó ní límítà limitation tá a bá ń sọ̀rọ̀ ọpọlọ ọpọlọ tí ò lè rántí ń tọ́sẹ̀lẹ̀ sí exactly this time last year ọpọlọ tó jẹ́ wípé ó lè ní nǹkan lè ṣe tí wọ́n lè pé ó ti ní mental problem ńlọfẹ́ fi gbàgbọ́ yẹn tó tọ́ sọ́rọ̀ àbí kọ́ ọ̀pọ̀ yẹn tọ́rọ̀ àbáná tí ìrẹ̀ bá sọ àáfàá ní àwọn àyà ìfi yé wa pé kì í sọ ọpọlọ la fi máa dájú ẹsẹ̀ àfikọ́ jẹ́ pé kí ni o ìmọ̀ àáfàá lára àǹfààní tá a rí bẹ̀ náà ni pé bó fi jẹ́ tó burú kéèyàn máa fi ìmọ̀ pamọ́ òun lọ àbòsí ńlá ni ẹni tó bá ti lè nímọ̀ kan látọ̀dọ̀ ọlọ́run táwọn èèyàn ò fi mọ̀nà tí wọ́n fi ní sínà kò gbọ́dọ̀ fi mọ̀ pamọ́ o kọ́ mọ́ fi mọ̀ pamọ́ nítorí tí ó jẹ kọ́ mọ́ fi mọ̀ pamọ́ torí kọ́ wá pòsíṣàn ilé ayé kọ́ mọ́ fi mọ̀ pamọ́ torí àǹfààní ayé kan tí ó rí bẹ́ẹ̀ àbòsí ni ká nímọ̀ nípa akọ náà nípa òdodo tó wà nù síra ọlọ́ọ̀ káwa fìpamọ́. àbá lára rẹ̀ kà máa lo ilmi láàyè wà mọ̀rọ́kọ̀ bá ti yé ìbáàdì pípé ìmọ̀ ọlọ́ọ̀ ìmọ̀ ọlọ́ọ̀ ìmọ̀ tó péye.

وما الله بغافل عما تعملون bàbá ẹgbẹ́ òṣèré yà àwọn náà ṣàlàyé tọ́pìkì dáadáa nínú tíra àwọn àlàkídá tó wà sí yà ọ wà ní tààrà ń lọ láìpẹ́ yìí àfìfà àlùmọ̀fìyà àwọn ìròyìn kan bẹ tọ́lọ̀ ó mo nẹgẹ́tì ẹ̀ fúnra mi èmi ọlọ́run hmm, ẹ bá ti kì í ṣe tèmi mi ò bẹ́ẹ̀ ẹ bá ti kì í ṣe mi rárá tọ́lọ̀ bá ti wá nẹgẹ́ẹ̀tì ìròyìn yẹn ìdàkejì rẹ̀ yọ̀rọ̀ aṣojú ni yóò fi rìnlẹ̀ fún rẹ̀ kí ni tọ́lọ̀ ń ṣe náà fún ìròyìn wo lọ́wọ́ ní tòun ń bì òun náà ni àlọ́gọ́fúlà wàlọ́gọ́fúlà bí máa àìmọ̀kan fọ́ra kéèyàn ọmọ wà à wà mọ́ ní wọ́n rògbò lọ́wọ́ fi ní àmà àtàwọn wọ́n mọ́ dáìdé mọ́ mọ́ kẹ́ ẹ wá máa sọ̀rọ̀ ní pé gọ́fúlà kéde ọlọ́run èyí máa ń tẹ̀lé ẹ̀yọ́ kò ní òròjì mi àti gbogbo ń tẹ̀lé àti ẹ̀ náà ṣe ọlọ́run ṣe kí ni ọmọ nípa àti lórí android phone wa náà ọlọ́run wù gbogbo inbox yẹn ní facebook ìwà àtòbí ẹjọ máa táàpù ẹjọ máa sẹ́ndì píjọ ẹlòmíì ò tó bẹ̀rù ọlọ́run àwẹ̀ ó tún sẹ́ndì òwò olówó òkú gbogbo àwọn péjì tó ti láìkì lọ́jọ́ máa lọ péjì ó ti máa gbé gbáàyè obìnrin ó ti máa gbé ìbára àdì tí wọ́n ti máa gbé ìdajì ara tí wọ́n máa wò tí ẹnu yọ wà ara fi nǹkan sétí yà àwọn ẹ̀rẹ́ ìrìn àbá ìrìn àti ìrìn rẹ̀ wọ́n mọ̀ kó ti wo kọ́mẹ́dì ìwé nìkan lọ wọ́n mọ̀ kó ti wo ìwó rẹ̀ ó ti wo bí sáfì ṣe wèrè lọ tó kọ́ bàbá àmọ́ ẹgbọ́n tí sọ yọ wà fọwọ́ bo fóònù lójú ẹ̀yà àbáfẹ́ ti bẹ̀rẹ̀ rẹ̀ nípa ó ti wo kú wo lọ ó ti wà lọ́jà àná wọn ṣẹ̀ṣẹ̀ dá padà ní àfi ká fún akámọ́ padà bẹ̀. àfa gbogbo tí kálukú ń ṣe bó ṣe dọmọ ọlọ́mọ láàmú àwọn ọmọ obìnrin tó ń dáhùn láàmú lórí social media sọ̀rọ̀ wà mọ̀ wà mọ́ ń lọ òbí ní àmọ́ tààrà. gbogbo mọ́ èsè ń fi ẹ̀sìn tó o fi ń jẹun náà parọ́ fáwọn èèyàn àwọn èèyàn oníyàtọ̀ yẹn bọ́ọ̀ jẹun ó ti sọ lọ́nkọ́ kó wọn jọ òun gbowó lọ́wọ́ wọn òun sábà láàfù fún wọn o tó wá ń sọ wọ́n dọ̀ka súnà tí gbogbo àwọn mẹ́ta bá ti lo gíláàsì ẹgbẹ́ òun ti wọ́n o bá àfa àkàtì ṣe ń bàdàn ara àwọn ọmọ tá à ń kọ́ ń tó ọwọ́ afẹ́ sọ ìyá di ọ̀tá àwọn ọmọ ọmọ ìyá sí láwọn ọmọ méjì alábàgbọ́dé sọ̀rọ̀ ìgbò ní ìdíwọ̀n sọ̀rọ̀ ẹlẹ́ àṣùmọ̀ làwọn ọmọ ọlọ́run ní kí ayé ó lé làákàyè àáfàá ẹ̀ ti di pé àwọn ọmọ yẹn ọ̀sẹ̀ mọ́ wá sí àwọn bíjà tó wọn máa ń ṣe wọn ìwádà láti lè kọjú ìdó wọn ṣe wọn ò ní wá fún gọ́ọ̀mẹ̀ntì wọn lùdì ọwọ́ jẹ́ ọjà wọn lo bíláàtì wọn láti lo bíláàtì òbí wọn ìbéèrè wọn wọn mọ̀ pé nílì tó ẹ sì tún pa ọ̀dùn náà. tọ́jà nípa àwọn òbí tiwa wọ́n ń dúró lórí báwọn àti oṣù náà kọ́lọ́n bá ní fọ̀ wọn kẹ́wọn àtà ìgbà tó wà láyé wọ́n ní wípé àtẹ̀kọ́ ni ó sẹ̀sì ìbẹ̀lú orí wà tí wọ́n fi ní pé tó òkú ní ilé mi yàrá mẹ́jọ sálẹ̀ mẹ́jọ lókè àwọn alùsùn náà ní ẹ máa bá gbà bẹ́ẹ̀ láti orí ayé wọn tí èlò ní pọ́ńdù ìwọ́n wá bẹ́ẹ̀ mọ̀tọ́ kúsọ̀ pa súnà àwọn òní gbà súnà ní máa ń dé ní ọjọ́ máa ń di dáàkọ ọmọ onísúnà tó wá lọ gbé mílíìkì fún yẹ̀dí bàbá mi mílíìkì rẹ o irọ́ lẹ̀ ń pa ẹ̀bùrú ọlọ́run súnà ò lè kọ mílíìkì three gram àbí mílíìkì ṣe lọ́wọ́ àdáàbí èyí tí ọmọ rẹ fọ ṣé kékeré ni màmá rẹ wà tí ọ̀fi fún mílíìkì abẹ́ẹ̀dìgbàgbé àdíìsì ọmọ èso bí màmá rẹ̀ ṣe ájì sára ní ibi tó òṣò sí ìṣe kankan náà sọ̀rọ̀ kó o gbé ìyá rẹ̀ sínú ọkọ̀ kó o bóṣù mẹ́sàn-án kọ́ wá bí kọ́ wá tọ́jú gbogbo tọ́mọ ni ó ṣe dáadáa sóbi ẹ̀ kì í ṣe kankan gbogbo tó ṣe gbogbo àbá rẹ̀ ó kì í ṣe kankan à ń tà wà máa ń lùkà ní àbíkà ló ń sáfẹ́ nínú ṣẹ̀ríà tí dábì mi bá dé ti bàbá mi ti kú ọlọ́mọ àbọ̀ o tọ́ bá kẹ́ wọ́n gbé sáréwò fàánù mi tí mo fi gba fáànù ìsára wọ́n tọ́ bọ̀ mí lápò wọ́n kó owó tí bẹ́ẹ̀ lọ àwọn náà ni. bàbá mi ló ní tí dájú rẹ bá dé ní olé rẹ ní ìsìn wàhálà ó sì bá sọ́dọ̀ kó jẹ́ lẹ̀ ẹ̀sà wà lókun ìyàwó mi báwo ni ó kí ìfẹ́ mi bá ti máa sọ́ ti àrùn kì í ṣe pé ìyàwó rẹ̀ wá ìfúnlẹ̀ lómi o bóò ni ọkọ rẹ kọ́ ni wọ́n lọ pẹ̀sì ní àwọn èdè wọ́n ní sọ òní ọ̀dọ̀ tí àwa máa sílẹ̀ fún sọ náà wọ́n lọ sórí tébù òkè wọ́n yá máa gbé ọmọ náà sáré jẹun ọkọ̀ àfáà lólo sọ́kọ́ bàbá rẹ ló ti jẹ́ dábì ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ bá yín sọ̀rọ̀ ṣé kí ni tó gbé tiẹ̀ náà ọmọ tó ọmọ rẹ àti òde mi máa jẹ gbogbo ẹ̀ èmi mo ní bàbá rẹ lómi bàbá rẹ lómi gbogbo oúnjẹ tó rà o aṣọ rẹ rẹ lè ilé bá mú agbádá ọlọ́run tó ra wa tó ọ̀gbìn ti ń rẹ kẹ̀yìn tó bàbá èèyàn bàbá rẹ gbogbo agbádá rẹ o lè jẹ́ wọ agbádá lẹ́yìn pé kò lè súnmọ́ rẹ ìnáwó lè bàbá rẹ̀ ò lè rí òun ìyàwó rẹ̀ ṣùgbọ́n lè rójú ẹ̀ tọ́lá àwọn tọ́lá ló lè rí ọ̀ṣọ́ tọ́lá ló ra símpìlì nù lẹ́sìn bàbá rẹ̀ ò lè sọ pé èmi náà mo níyàwó rẹ̀ jẹun wọlá pa ìwádìí ó sì nínú òfin lé ní bàbá gidi náà kọ́wá ní ìwọ níyàwó rẹ̀ kúkú bàbá rẹ̀ ò lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo tó wọ́n máa tẹ́lẹ̀ àtẹ bàbá rẹ̀ kẹ̀dé ibi inú ọgbà rẹ̀ lọ́wọ́ bàbá rẹ̀ ní fábọ̀ kọ̀ ọ̀rà yẹn láti fún ìtàfẹ́ ọ̀rọ̀ bàbá rẹ̀ lè gbé lọ sí Kánò tí ó tọ́lọ́ pé ọya bá kó o ti ẹ̀mọ́ ẹgbẹ́ ní password ẹ̀ra ìkó twenty thousand ẹ̀dẹ́ ìkó gbé lọ Kánò tó gbé níbo bàbá rẹ̀ lè ti ẹ̀mọ́ rẹ̀ à ń tàwà máa ń lùkà ní máa dá ìyàbí ìkà lóbi jẹ́ pé bàbá rẹ̀ tó ọba lọ gba owó ń báńkì ó ti gbé bàbá rẹ̀ sì gbé lọ bàbá rẹ̀ èso nínú ìṣẹ̀lẹ̀ à ìgbà tí wọ́n bá lọ jí o bàbá rẹ̀ o lè ní ọ torí wọ́n tó bì í ṣùgbọ́n wò ní bàbá méjì àbẹ́ bàbá méjì lè òun lọ́mọ tó pọ̀ torí náà ní gbogbo wọn ọmọ ọ gbọ́dọ̀ nídìí òbí rẹ o kọ́ wá dọ̀la kọ́ wá dolówó kí àwọn burúkú kan wá ní pé mi ò fẹ́ kí dájú ògbé pẹ̀lú wa mi ò fẹ́ kí mọ́lẹ̀ máa wá síbí sọ fún ìyàwó rẹ̀ pé màmá ẹ tiẹ̀ náà bàbá rẹ gbogbo fábìlì rẹ wọn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ìdí ni màmá mi ò bèrè ìdí ni bàbá mi ò bèrè wo lẹ́nu àwọn àtẹ̀lé àti àwọn àtẹ̀lé àwọn fámìlì tó ṣe àwọn ọ̀dà náírà ìdìbọn ẹ mú ẹ mú five alive ẹ tún mú ginger tea ẹ̀kùn fún mílíkì sí tí ó fi pọ́pọ́pọ́pọ́ àwọn òbí tèmi ní ọgbọ́dọ̀ dédì àwọn tọ́jọ́ mi tèmi ti dolówó lọ́wọ́ ní pé ká má dédì mọ́ bàbá àti àbẹ̀ náà lè dédì mọ́ ìyàwó òbí lélẹ́ ni tí wọ́n fẹ̀rí fámìlì wọn. alimoyim tá a bá ti lè pọ̀ yé ìyá ọ̀jẹ̀ ká mọ̀ pé àwọn àròyìn kan bẹ tọ́lọ́ ní èsì tòun ara àròyìn oníkéye o àlọ́gbọ́n fúlà wọ́n máa wọ àwọn òbí rọ́ọ̀fì àmọ́ ọlọ́run bá rẹ̀ sọ̀bà aláìmọ̀ká o ló gbàgbé wà mọ́ wá òwò rọ́ọ̀fì ní amúná àmọ́lù. níparí ìdánwọ́tò amúl ìlàlá amíl bàbá ní kápá fi ti iṣẹ́ lọ sọ́dọ̀ tẹni ẹni tó ṣiṣẹ́ ṣẹ̀rí àfaramọ́. dọ́gbà ní ilé ìyẹ́wò sẹ́ládọ̀ fún wákàtí kan wá sílé ìdẹ̀kú mẹ́rin o wákàtí kan láti láàrín lò. ṣùgbọ́n kápá àáfàá ní tẹ́nìkan bá jalè ní ìsìn jalè mo jalè ló ní máa jalè ìwọ lọ jalè ìwọ ló lè ṣàkàlọ́ ló ní jalè torí àwọn àwọn àwọn náà kọjá àlà nípa kádàrà dáadáa aláwọ̀ o àwọn yóò sọ wọ́n ní gbogbo tó ọba ṣe ọlọ́run náà ọba ọlọ́run ọba àwẹ̀ tó omi ọlọ́run omi ọba wo blue film lọ́ọ̀ àbáwá yìí ló ṣe ẹni níyà yóò rọ nìyí. ẹ ẹ ṣe lọ síbi tó ga jù nínú olùkẹ́ àwọ̀ kó ọlọ́run lẹ́yìn tó

aburú làwọn jàbáríyà fi ṣe a lè fi ìdánwò mọ́tò làámẹ́ ìlànà àárọ̀ ẹni tó bá wa mọ́ lọ́rùn bìbọ́ bìrì àmẹ́ ẹ̀yìn lẹ́ṣẹ́ ń bẹ́ẹ̀ ṣe ọ̀pá mọ́sọ́lọ̀ ọlọ́run ní màá pa rẹ̀ ìdíbà ti dúró lẹ́yìn òun nìyẹn. a ibẹ̀ ní fàyàkúlù sùfàláwù nínà ìnáàsì máa wà láàrùn àǹkéde láti ìmọ̀lẹ̀ tí kánú àlẹ́yà kúlè láàyè máṣeré kò wà nítorí yàtí lẹ́yìn ọ̀ṣà òyìnbó àti àtẹ́yìn. ọ̀rọ̀ túbúlà ọ̀rọ̀ kí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n ní túbúlà mọ́ ibẹ̀ láti gbé lọ́la títí ọ̀la ọlọ́run sọ wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin والحمد لله رب العالمين